إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àti gbogbo ẹ̀yin olùgbò alálẹ̀ tó ní pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní ìtẹ̀síwájú fíkọ́ olè ìbàdà èyí tí à ń bá lọ à ń bá ọ̀rọ̀ lọ lórí almasxu ala alxufayn waljawrab walcimaama. tó à ń bọ̀rọ̀ lọ lórí ìfọwọ́pa kófì méjèèjì tí a pè ní ìbọ̀sẹ̀ aláwọ̀ àti alìmáàmà àti láwàní wàlìjẹ̀bí ìrọ̀ àti bandage tí yẹn bá tún mára so ìdájọ́ rẹ̀ ó náà làwọn kan tí à ń sọ̀rọ̀ lé lórí ìtawábọ̀ déjẹ́ ẹjọ́ àtọ̀ lórí àlàyé ọ̀rọ̀ mẹ́ta nínú àwọn àlàyé ọ̀rọ̀ bíi méje tí àbí bíi méje tí ó wà lábẹ́ báàbù yìí àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹrin òun náà ni mudatuhu ayé mudatul masjid dèdé àsìkò tí a lè fọwọ́ pa kúfì yẹn tábà ti fọwọ́ pa dèdé àsìkò tó lè lò lára wa. ó jẹ́ pé yóò expire tó yẹ pé àlefọwọ́ pamọ́ àbí ká ṣe ni àbí ká bọ́ lẹ́sẹ̀ ká tún àlọ́ aláyẹ̀ ṣe òun náà ni àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin almasalatu rabi'atu muddatuhu wa muddatu almas'i ala alkhuffayn بالنسبة للمقيم ومن, ومن سفره لا يبيح له القصد àsìkò téèyàn fọwọ́ téèyàn lè fọwọ́ pa kófì yìí níbàámu sí pẹ̀lú ẹni tí ń sa ìrìn àjò ẹni tó wà ní wàmàn sáfàrùhù láàyè bí ìṣòlẹ́hùn kọ́s àtẹni tó jẹ́ pé ìrìn àjò rẹ̀ kò sí lẹ́tọ̀ọ́ fún pé kó ṣe kí ni kó ṣe kọ́s kó dírun kù ìrìn àjò bá jẹ́ ìrìn àjò haram ẹni tó sáàbù lọ lè ṣèrànù nísinsìnyí kan eré eléyìn Allah subhanahu wa ta'ala fún ní ẹ̀rùn kó dé rẹ̀ ẹlòmí lè ti torí ìranù tí ó ṣe ẹ̀ kó wá táàbù láti bí ìkóló ńlọ èkó àbóló ńlọ àbújá àbóló ńlọ bàdàn tí ó fi máa fọwọ́ pa yawmun wa layla òun náà ni ọ̀sán kan òru yàní odidi ọjọ́ kan òun náà ni kófì yẹn àbí sọ́ọ̀kì tẹ́ ẹ bá wọ sọ́ọ̀kì tó sì bo gbogbo ibi tí ó yẹ kó bò mí tẹ́ ẹ̀ ń wàbí nísìbàtì lil musafiri safaron yubihu lahu al-qasd. ẹ wàá yẹn tó jẹ́ pé òun sèrìn àjò tó jẹ́ pé ìrìn àjò tiẹ̀ yìí ìrìn àjò tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kó dírun kù látara ìrìn àjò yẹn ni tó jẹ́ ìrìn àjò tó lẹ́tọ̀ọ́ ìrìn àjò halal irú ẹni bẹ́ẹ̀ ń tiẹ̀ sàlásàtò àyà mi ń bìlà yàlì hà odidi ọjọ́ mẹ́ta gbáko ọ̀sán mẹ́ta òru mẹ́ta òun náà ni ó fi kíni òun náà ni kófì yẹn ti lè wà lára rẹ̀ tí ó sì ní bọ́ yóò sì máa sàlọ́lá yóò sì máa fọwọ́ pa fún ẹni tó bá wà ní orí àjò so eléyìí ìyàtọ̀ tó wà láàrin ẹni tó wà nílé abẹ́ni tó wà lórí ìrìn àjò tí èsì ìrìn àjò àláàlí àtẹni tó wà lórí ìrìn àjò ṣírí àjò rẹ̀ jẹ́ ti halal òun náà ni pé ìjọ kan ṣoṣo òun náà ni tẹ́ tó wà ní àtúnírẹ́ àjò tí ń ti halal so ìjọ mẹ́ta òun náà ni tẹni tí ó wà lórí ìrìn àjò tí yóò máa fọwọ́ pa kókò yìí kí wá ní ẹ̀rí wa lórí eléyìí òun náà ni hadithu Ali ibn Abi Talib radiyallahu anhu tó wà nínú Musnad Imam Ahmad ó wà nínú Sunan Nasa'i ó wà nínú súnánù Tirmidhi hadithi náà hadithi tó lálàáfíà ni níbàámu pẹ̀lú àlàyé tí Sheikh wa Al-Albani wọ́n ti lórí hadithi yẹn قال علي بن أبي طالب أصبعي فيه جعل رسول الله صلى الله عليه وسلم ثلاثة أيام ولياليهن للمسافر ó ní ànábì la ọjọ́ mẹ́ta ọ̀sán mẹ́ta òru mẹ́ta ànábì ńlá kalẹ̀ fún arìnrìnàjò ẹni tó wà lórí ìrìnàjò wàyáwó máa ń wà lẹ́yìn lẹ́ta nílùú mọ̀kìyìn ó sì la ọjọ́ kan ṣoṣo ọ̀sán kan òru kan ó fi kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà rẹ̀ fún tani fún àlùmọ̀kìyìn ẹni tí ń gbé ẹni tó wà ń lù ú tí ń ṣe arìnrìnàjò so hadith yìí òun náà ni ẹ̀rí lórí pé kíni lórí pé ọjọ́ mẹ́ta ni arìnrìnàjò ní àǹfààní láti máa láti máa fi ọwọ́ pa kókó rẹ̀ tó eléyìí òun ló dé sí pẹ̀lú àsìkò tí kókó lè ṣe kíni tó lè gbà tó lè wúlò fún yàrá ìfọwọ́ pa. al-mas'alatu al-khamisa mubtilatuhu àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn òun náà ni mubtilatuhu àwọn nǹkan tí máa wá ba kúfì jẹ́ ní ti máa ń ba ìfọwọ́pá jẹ́ wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ síyàn a jẹ́ pé kúfì yẹn ẹ̀ lè fọwọ́ pa á mọ́ àfi kẹ́ ẹ fún akẹ́ sí yẹn ó pé inú àwọn nǹkan tí máa bà jẹ́ òun náà ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ìdá hasala ma yujibu al-ghusla bátùlà al-mas tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ síyàn ní nǹkan tí ó mú ìwẹ̀ ìwẹ̀ tí ó mú dọ̀nà yẹn fún yàn bẹ́ẹ̀ yẹn ní jẹ́nàbà ní nísìnyí ẹ̀ ọbẹ̀ ẹ̀wẹ̀ jẹ́nàbà ìwẹ̀ ti dọ̀nà yẹn fún irú ẹni onísìnyí kò lè fọ́ pa kókò o. yóò bọ́ kófù yóò bọ́ lẹ́sẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ti háìbọ̀ lápèjúwe ó yóò ti sàlọ́lá síwájú kó tó wọ kófù tó háìdọ̀ rẹ wá dé ẹ irú ẹni wá jẹ́ bí onírìn àjò lápèjúwe nísìnyí ó wá ṣe háìdọ̀ ó ṣe nǹkan oṣù fúnjọ́ méjì ẹ rí i pé yóò mọ̀ rí i pé òun sì ní ọjọ́ kan lẹ̀ fún ọjọ́ mẹ́ta sáà so irú eléyìí náà kò lẹ́tọ̀ láti fọwọ́ pa ama yóò bọ̀ nítorí pé ó ní bùkátà sí kó wẹ̀ so kò ní fọwọ́ pa kó fò náà so eléyìí a hadith anabi sallallahu alayhi wa sallam ó wà lórí eléyìí òun náà ni hadith safwan ibn asan radiyallahu anhu sọsọ báyìí pé كان النبي صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا ولا النبي صلى الله عليه وسلم بتباوى لوني أجو النبي أمام باوى allah nanzi a kifafa na salasa ta ayyam anabi yóò ní ká má ṣe ni ká má bọ́ kófò ìbọ̀sẹ̀ tá a bá wọ̀ yóò ní ká má bọ́ fún odidi ọjọ́ mẹ́ta kí ká má fọwọ́ pa illa mi janaba àyàfi tá a bá ní janaba ló kù so hadith tó lálàáfíà ni illa mi janaba àyàfi nígbà tá a bá ní janaba la nìkan lànà bí sọ pé ká bọ́ kófì yẹn. so eléyìí alákọ̀ọ́kọ́ nù nínú nǹkan ma ba kófù jẹ́ ẹlẹ́ẹ̀kejì idha zahara ba'du mahallil fard tí àwọn apá kan nínú ibi tó yẹ ká pọ̀ tó jọ́nà ìfún àti tó yẹ pọ̀ níbi ẹsẹ̀ wa tó bá fi lè hàn síta lára yẹ bóyá yìí àbí sọ́ọ̀kì lùmbì kan àwa rí i pé ibi tó yẹ ká pọ̀ ibi tó yẹ ó dé kálá bá fẹ́ fọ ẹsẹ̀ ni àwa so irú eléyìí nísìnyí fúfú ti kíni fúfú ìdájú fúfú ti bàjẹ́ nù àlè ti kíni àlè fọwọ́ pa á àfààní ayé zuhuru bá àdìl kọdàm níta àgbàlérò pẹ̀lú pé tí apá kan di ìgbésẹ̀ wa kó ṣe kíni apá kan bí ẹsẹ̀ wa tí ẹ̀ka pọ̀ kó wá hàn níta bóyá sálẹ̀ ni bóyá lókè ni òtún eléyìí bá ti tẹ̀lẹ̀ bá kúlà lẹ́nà sí ìfọwọ́pa kófin yẹn ó ti bàjẹ́ àlè fọwọ́pa mọ́ àbọ̀ lẹ́sẹ̀ àwa sàlọ́lá káfọ ẹsẹ̀ ni. inú nǹkan tí ló máa ba ìfọwọ́pa kúfù jẹ́ tá à níbi ìfọwọ́pa òun náà ni nẹ́sùn ìrìnkù fẹ́yìn òun náà ni ká bọ́ kúfù méjì lẹ́sẹ̀ nẹ́sùn ìrìnkù fẹ́yìn yóò ti lè òun náà máa ba kéèyàn ṣe kíni kéèyàn ẹni tí n tó bá tẹ̀ sí ẹ̀ sí ẹ̀ wọ kúfù nísìnyí lápèjì ojú wa sàlọ́lá nígbà tó ti wá kó tó wọ̀ kó ti wọ kúfù tán so nígbà tí wàá yá báyà kankan ṣẹlẹ̀ sí ọ ní báyà kankan ṣẹlẹ̀ sí ọ ní ẹsẹ̀ ní tó wá sáré bọ́ kùkù rẹ bó ṣe bọ́ kùkù yẹn báyà nísìnyí o ti bàjẹ́ ìdájọ́ kíkọ́ ọ̀pá ti bàjẹ́ àbí kó tún àlọ́ alámi ìpè kó tẹ̀ tún wá sí kíni kó tẹ̀ tún wá wọ òkun yẹn padà so a sábà bọ́ kùkù ẹyọ kan tí èsì méjìlá bọ́ so ìyapa inú wà lórí eléyìí lọ́dọ̀ àwọn onímọ̀ tó jẹ́ pé ń bẹ́nu wọn tán ní wàdájọ́ ájẹ̀lẹ̀ kò fẹ́ yìí kí ìgbésẹ̀ yẹn bá bọ́ ẹyọ kan ní méjèèjì nísìnyí lẹ́gbàá tí yẹn ti lálọ́ lásán tẹ́lẹ̀ nígbà tí yẹn bọ́ méjèèjì náà ni so èèyàn lè fọwọ́ pamọ́ èèyàn padà tún àlọ́ aláṣẹ ni fi qawli akthari ahli al-ilm eléyìí ni ọ̀pọ̀ nínú àwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ yẹn so ọ̀pọ̀ nínú àwọn onímọ̀ wọn ní tẹ́yìn bá ti bọ́ ẹyọ kan nínú sọ́ọ̀kì ni àbí kò fi bọ̀sẹ̀ aláwọ̀ ní tẹ́yìn bá wọ̀ so ó ti ba ìdájọ́ ìfọwọ́pá yẹn ó ti bàá jẹ́ àbí kéèyàn sálọ kéèyàn bọ́ kejì náà kéèyàn wá sálọ àlá ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tí máa ń ba ìfọ́pa kúfì jẹ́ òun náà ni ìǹkìdọ́ muddatil madhi òun náà ni kí àsìkò tá nàbí gbé kalẹ̀ fún wa pé yẹn lè fọwọ́pa kúfì máa kásìkò yẹn ti kọjá lè annal madha mu'aqqatun bi zamanin mu'ayyan min qibali sharia nítorí pé ká fọwọ́pa kúfì yìí nǹkan tó lásìkò ni nǹkan tí a ṣòfin ọba tó ṣòfin fún wa tó fi hàn Ànábì sallallahu alaihi wasallam ti wa nǹkan tó fásitì sí ni pé àsìkò báyìí o òun náà lèyẹn ti fọ́ pa kófì ma tásìkò yẹn bá ti wá pé kò lẹ́tọ̀ọ́ fún yàn fún yàn tó pa ma àfi tún àlọ́ aláṣẹ. fala tajuzu ziyadatu ala al-muddati al-muqarrara li mafhumi ahadith at-tawqit wàá lẹ́tọ̀ọ́ fún wa káwá sàlékún lórí àsìkò tíṣẹ̀ yà gbé kalẹ̀ fún wa fẹ́ni tí ń bẹ́ńlé ọjọ́ kan kó wá tún wọn lò lọ́jọ́ kejì ọjọ́ kẹta kò lẹ́tọ̀ọ́ àbẹ́ni tó sì wà ní àjò náà kó náà fẹ́ máa lo tiẹ̀ lọ́jọ́ ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún kó má bọ́ lẹ́sẹ̀ tó eléyìí òsì kí ni kò lẹ́tọ̀ọ́ fóun náà nítorí pé tó wà níbi àwọn níbi hadith tá a sọ yìí hadith Safwan ibn Asal tá a sọ yìí ni àgbáyé tó wà níbẹ̀ ni pé ànábì bu ọjọ́ mẹ́ta fún arìnrìn ó túmọ̀ pé arìnrìn àjò lé fún ọjọ́ mẹ́ta kan fún ẹni tó wà lé so eléyìí àwọn ọ̀nà tó jẹ́ pé ìfọwọ́pa fúnfin yẹn kò ní segin kò ní wà válì tá a bá fọwọ́pa kò ní segin kò gbé fífọ ẹsẹ̀ wa àti ká bọ́ ká fọ ẹsẹ̀ wa nù. al-mas'alatu as-sadisa ibtida'u muddatil mas' àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni àsìkò wo ni fífọwọ́pa àsìkò ní máa bẹ̀rẹ̀ ibtida'u muddatil mas àsìkò tí fífọwọ́ pa ìgbà wo la bẹ̀rẹ̀ sí ká ìgbà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa fọwọ́ pa kófì yìí wàtàbùtẹ́dì muddatil mas yìí min al-hadathi ba'da al-labs ba'da al-lubs àsìkò tí ó máa bẹ̀rẹ̀ òun náà ni àsìkò tá a bá ti kí ni àsìkò tá a bá ti lẹ́gbẹ̀ẹ́ lára lẹ́yìn gbàtà wọ̀ tán kàmáńtà wàtò àdìsọ́lá àti fàjì gẹ́gẹ́ bí ẹni tó sàlọ̀ àlá fún sọ̀látùl fàjìrì lápèjúwe èèyàn sàlọ̀lá ní ti fún sọ̀látùl fàjì ìrun àsùbá nígbà tó wá sàlọ̀lá fún ìrun àsùbá tán wà lábìsà lùfùfẹ́ yìí ó wá wọ kúfù méjì dáńtọ̀ yìí ó ti wọ́ sẹ́sẹ̀ rẹ̀ wà bá àdà tùlú ìṣàm lẹ́yìn ìgbà tó ń wá yọ tán àhàdà ó sẹ̀sẹ̀ wá ti kíni ó sẹ̀sẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ bóyá ó tọ̀ àbó ti kíni àbó yàgbẹ́ àbó só wàlàmù yẹ̀tà wá dọ̀ á tí ò wá sàlọ̀ láti gbà ẹ̀wọ̀n kan nísìn ó ti wọ kúfìlà ìgbà tó ti sàlọ̀ lá fún àlìfàjì lẹ́yìn ìgbà yẹn wá nígbà tó ń wá yọ ó wá só àbóyàgbẹ́ àbótọ̀ tó kò wá sàlọ̀ fún mọ̀tà wá dọ̀ á kọ́bìlà sọ láti zuhur ó sì wá sàlọ̀ láti kí ó tó kírun àyílà àsìkò wo ni á wàá kà fún pé ó bẹ̀rẹ̀ báwọn fabtida'u al-muddati min tulu'i shams waqt al-hadath àwọn olùmọ̀sọ yìí pé àsìkò tá a máa kà ẹ́ tá a kà fún báwọn òun náà ni pé àsìkò ìgbà tó bá ti ṣe kí ni àkókò ìgbà tó kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ lára wọn nígbà tó wọ kófì látàárọ̀ nísìnyí lẹ́yìn ìgbà tó kí àsùbá tán nígbà tó sàlọ̀ lásùbá ó wá kírun nígbà tó wá kírun tán kófì bẹ́lẹ́sẹ̀ rẹ̀ ẹ́ pàtónù wá yọ àlùwàlá rẹ̀ wá bàjẹ́ ṣùgbọ́n kò sàlùwàlá nítorí pé báyà kò ní bùkátà sàlùwàlá títí tó fi wá di àsìkò àyílá ó wá sàlù àlá so àlọ́lá tó ṣe oníṣìí àsìkò tá a ti bẹ̀rẹ̀ sí ka kókè rẹ̀ fún un òun náà ní ìgbà wo òun náà ní àsìkò ìgbà tó ti kọ́kọ́ lẹ́gbìn òun nígbà tó kọ́kọ́ só láàárọ̀ yẹn àgbà tó kọ́kọ́ yàgbẹ́ àgbà tó kọ́kọ́ tọ̀ wa qala ba'dul ulama afa ní apá kan nú àwọn apá àwọn míì sọ yìí pé ibtida'uha min haythu tawaddu'a qabla salati az-zuhur àwọn míì ti ń sọ nínú àwọn onímọ̀ pé àsìkò tí ó máa bẹ̀rẹ̀ òun náà ni àsìkò ìgbà tó sàlù aláwùn lẹ́gbà tó lẹ́gbẹ̀ẹ́ so ìyapọ̀ ẹnu wà lórí ọ̀rọ̀ yìí náà tètè báwọn nìsín tó kọ́dà bó wá jẹ́ pé táwọn náà bá wù dáadáa á rí i pé èyí tó fẹ́ tẹ̀wọ̀n jù òun náà ni ìgbà téèyàn ṣe kíni ìgbà téèyàn kọ́kọ́ sàlù àlá torí pé ìfọwọ́pa kúkì yóò sì ní bùkátà sí kéèyàn ṣe àlùwàlá so eléyìí ìyapa ẹnu ó wà lórí ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn onímọ̀ nípa rẹ̀ so ayé mìnàlímàsì yìí ba'da al-hadaf so àwọn míì sọ pé àkọ́kọ́ gbàtẹ́ bá kọ́kọ́ pa kó sì báyìí àkọ́kọ́ gbà yẹn náà lẹ́ẹ̀mọ̀ sí ni lẹ́ẹ̀bẹ̀rẹ̀ sí máa ka àsìkò yẹn wallahu ta'ala a'lam al-mas'alatu as-sabi'a àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje alimasahu alalijẹbi rọti wàlẹ̀ ìmáàmàtì wà kúmùrì nìta òun fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìfọwọ́pa àlìjẹ̀bí rọ̀ nǹkan téèyàn ṣe kíni téèyàn fi téèyàn fi sójú egbò àbí nǹkan téèyàn fi síbi tó dá bóyá bìkan dá nìsín wọ́n wá tó wọ́n wá tó àwọn nǹkan kan mọ́ so òun náà lérò pẹ̀lú àlìjẹ̀bí rọ̀ wàlẹ̀ ìmáàmá àti láwàní kéèké yóò fọwọ́ pa láwàní nígbà tó ti kí tó ti sàlọ̀ lásán nìsín ẹ̀ ó wá débi eré láwàní ti ń bẹ lórí ẹ̀ tó o pé alimọ́sowó alẹ́ ìmáàmá afọwọ́ pa wàkúmùrù nìsa àti ìmáàmù aṣọ obìnrin ìmáàmù tó fi bá ló gbàgẹ̀rẹ̀ rẹ̀ sọ láti rí ẹ̀ náà ló ti kọ́ bá a owó ẹ̀ fídíò fi délẹ̀ pé sómìnì náà lè ṣe kíni tó lè fọwọ́ pa láláì ní ti pé yóò sì ìwé rẹ̀ kó tó di pé yóò pa. àfáàní aljabira nǹkan tí wọ́n pè ní aljabira òun náà ni a'wadun wa nahwaha kàlìjìbìtì mimma yurbatu ala al-kasri li yujbara wa yalta'in. ní tí wọ́n pè bẹ́ẹ̀ òun náà ni àwọn nǹkan bíi ẹ̀sùn tún ogi bí àwọn igi fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ́n wọ̀náhùhà àbáwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ kàlìjìd gẹ́gẹ́ bí kínàkùkọ̀lẹ̀ plásà gẹ́gẹ́ bí plásà mímọ yorùbá tó alàlùkẹsìrì nínú àwọn kan tá a máa dè mọ́ ibi tó bá dá bóyá bìkan já lára nísìnyí àbí èèyàn légbò lára wọn wá de bandage ma àbí wọn wá lẹ plásà ma lèyí òjìbárú kí egun bẹ́ẹ̀ ó lè ba àlè sọ̀pọ̀ wọ̀yẹ̀lì sẹ́yìn kí ojú egun ó bá ṣe kí ni kó ba àlè pamá irú àwọn eléyìí ó lágbà lórí pẹ̀lú àjẹbí rọ wọ̀nyí musahu àléhà eléyìí a máa fọwọ́ pa òun náà èèyàn lè dá lápá nìsín àbó dá lẹ́sẹ̀ wọ́n wá de báńdéèjì máa ẹsẹ̀ rẹ̀ àbí wọ́n de báńdéèjì máa apá rẹ̀ ó sì ní bùkátà sí kó ṣe kí ni kó tí kò wá ní sàlùwàlá rárá ni àbí yóò filẹ̀ tó ìdájọ́ ṣẹ̀ríà níbẹ̀ òun náà ni masala ìfẹ́ sọ̀rọ̀ fún wa oni wakadhalika yumsahu ala lusuq wallafaif allati tudau ala aljuruh gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tá a máa ń lẹ̀ mọ́ ojú ọgbẹ́ yàtọ̀ sí tá a fi tá a fi tá a fi tó ẹsẹ̀ pé egun tó dá àwọn nǹkan tá a máa ń lẹ̀ mọ́ ojú ọgbẹ́ bíi kíná korúkọ rẹ̀ bíi àwọn bandage kan báyìí pẹ́rẹ́pẹ́rẹ́ báyìí tá a máa ń lẹ̀ mọ́ ojú egbò báyìí tí fi kíná korúkọ rẹ̀ sí ògùn sí i ẹ̀sìn báwo ní sùn wàlàfà yìí àbáwọn nǹkan tá a máa wé mọ́ ọwọ́ àbíjú egbò ó lè já zika ó lè já sọ ó lè jẹ bandage àlẹ́sìn tó dọ̀wú tó dọ̀wú alẹ́dùrù tá a máa fi kiri ojú ọgbẹ́ ó ní fakulu hari àtìyá gbogbo àwọn nǹkan tá a kà yìí yomsahu alayha gbogbo ẹ̀ náà la fọwọ́ pa bisharti an takuna ala qadri alhaja pẹ̀lú májẹ̀mú pé kí nǹkan yẹn kó jẹ́ déédé òǹdí wọn ta ní bùkátà sí kó jẹ́ déédé òǹdí wọn nǹkan tí a ní bùkátà sí tó wáyé pé ọwọ́ dá nísìnyí lápèjúwe kó jẹ́ pé déédé ibi tó dáhùn náà ni ibi tí wọ́n ṣe máa kó má jẹ́ pé wọ́n wá ṣe kọjá ibi tí ó dùn wá àgbẹ̀yà yẹn ní egbò kan nísìnyí ibi tí wọ́n wà lẹ̀ mọ́ bẹ́ẹ̀ kán wá lẹ̀ mọ́ gbogbo ibi tó kọjá ibi tí ò nǹkan kan sí nǹkan ṣe bẹ́ẹ̀ so eléyìí kò lẹ́tọ̀ọ́ dédé bí nǹkan bá ṣe òun náà ló yẹ kí àwọn lẹ̀ nǹkan yẹn mọ́ sí ìhùn fìlè fọwọ́ pa ó ní fàyí ń tajà wazat kọ́dọ̀ alhaja tó bá ti wá kọjá dédé ta ní bùkátà sí lazimahu nazi'u ma zada ala alhaja túláàsì ni kó yọ ibi tó bá kọjá ojú ibi tí ń dùn tó bá ti kọjá ẹ̀ sáré tóbi tó kọjá rẹ̀ gẹ lápèjúwe èyàn fọ ọ̀rọ̀ ọwọ́ tètè ọ̀fọ̀rọ̀ ọwọ́ dá wọ́n wá wé wọ́n wá wé débi ìgbàhùn rẹ̀ tó eléyìí ní ti o ti kọjá èyí tí ó yẹ kó o ti kéde ó yẹ kó o ti kọjá bí tó ní bùkátà sí tòtú láti yóò tún bẹ̀rù kó ba lè ṣe kíni kó ba lè ráyè fọ ibi ọ̀dùn níbi ọwọ́ yẹn. wọ̀nyẹ̀ júùsù mẹ́tìrú àléyìhá ìlàhádà fi kúfù àti sọ́ọ̀sì òun náà ni pé èyí èyí mọ̀ fọ́ pa eléyìí níbi ẹ̀gbin ńláńlá ní abẹ́gbẹ̀ kékeré ẹni tó dáná pa nísìnyí wọ́n fẹ́ wẹ jẹ́nàbà ẹ́ tòṣe wàá bọ́ yóò tún ní apá rẹ̀ tí wọ́n fi tó ni ara o yóò fọwọ́ pa á náà ni níbi ìwẹ̀ tó ó lẹ́sọ̀ fún báwọn wàlẹ́ ìsàlẹ̀ mẹ́sìn àléhà wàásù muhaddad òun ò tún wá lásìkò kan pé àsìkò tó kù fún ẹ̀sẹ̀ lè máa fọwọ́ pa á nìyí bal yamsahu àléhà ìlànà nàzìhà aw shifai òun máa fọwọ́ pa á ní títí tí ó fi dìgbà tí ó fi bọ́ kínní yẹn tí ó fi tu kúrò mẹ́ẹ̀ àbí títí dìgbà tí ojú bẹ̀ yóò fi san wa dalilu ala zalika béèrè pé kí ẹ̀ rí lórí eléyìí kí ni tọ́ka wa lórí eléyìí anna al-masha ala á mọ̀ yìí pé ká fọwọ́ pa bandage àbáwọn kankan tá a dì ojú ọgbẹ́ àbójú egbò yìí àbí tó dá yìí á mọ̀ pé darura ni necessity ni túláàsì la gbà kì í ṣe pé yẹn kàn dé mọ́wọ́ yẹn fi ń sakọ ní tó ṣẹlẹ̀ sí yẹn yẹn fi gbà tọ̀rúrọ̀ ni wọ́n ń pè é túláàsì ni tí túláàsì bá ti wá dé báyàn tó bá ti ṣẹlẹ̀ sí yàn wọ́n dọ̀rúrọ̀ tú tó kọ́ darú bí kọ́ dìrì ha tí túláàsì bá ti wá dé báyàn túláàsì ń àmọ́ ṣe kíni déédéé bí túláàsì bá ṣe máa òun náà láàárọ̀ ṣe kíni òun náà láàbì ṣe ìdájọ́ tíṣẹ̀ yá àgbéwá fún wa déédéé bí túláàsì bá máa pé ká dé bá léjì má déédéé bẹ̀rẹ̀ láàdé máa àníde kọjá ibẹ̀ so eléyìí nínú òfin ṣẹ̀ríà ni dọ̀rúurọ̀ necessity òfin kan nínú òfin ṣẹ̀ríà tó rí rẹ̀ tó jẹ́ pé gbogbo ìgbà tí nira bá ti dé bá wa èyí tó jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ yóò ti di ẹ̀tọ́ fún yàn nígbà tí dọ̀rúurọ̀ bá dé ẹni tó wà níbi tí ò rómi nìkì ó wá wà ní desert ó wá wọ omi fáti tí kò rómi á ògbẹ́ tí wàá gbẹ́ débi pé ògbẹ́ kú tọ́nà fún ẹsẹ̀ kò wá rí nǹkan kan mi tó ju ọtí lọ lásìkò yẹn tá a sì mọ̀ kọ́ sí ò lẹ́tọ̀ọ́ torí wọlé yìí tó bá mú lásìkò oníṣì necessity nù òun náà ni Yorùbá máa ń pè ní làlúrí ìyàmẹ̀bọ̀ rúurọ̀ túláàsì lélẹ́yìn òun náà ló gbà tó fi mú irú túláàsì tó wá gbà tó fi mú yẹn dédé tó bá ní bùkátà sí tí ó fi ṣe kí ni tí ọ̀nà òkun lòfin ní lẹ́kọ̀ọ́ tí òfin ní ṣe wá yóò fi ní kú òun náà ni ó ṣe kí n ti sọ ọ́ dẹ̀ tọ́ yóò mọ̀ wá ṣe kí ni yóò mọ̀ wá mú ọtí yẹn lọ àbí tún wá di ọtí sínú báàgì bámú pẹ́tọ̀ àyẹ̀bá máa alẹ́mọ́tún rómi mi táwọn ẹja jà di ọtí lọ́wọ́ rárá o eléyìí wọn lẹ́tọ̀ọ́. na afáwa ní wàlà fárkọ̀ fi ha bẹ́yìn àlàdàfẹ́ yìí kò wá sí yàtọ̀ láàrin ẹ̀gbin méjèèjì ẹ̀gbin ńlá àtẹ̀gbin kékeré níbi ìfọwọ́pa fúnfẹ̀ yìí wọ́n ní wàkàdáàlìkà yajuzu al-mashu ala al gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó lẹ́tọ̀ọ́ kéèyàn fọwọ́ pa láwàní tí ń bá wé láwàní láwàní tí èèyàn sì wé náà láwàní níwọ̀n bá rí èyí pé èèyàn wé láwàní tó jẹ́ pé yóò wá tóbi gegere ẹ̀dí báwo nìsín tó láwàní níwọ̀n bá òun náà lè máa wé ọ̀tọ̀ ni ẹ̀dí báwo nìsín ọ̀tọ̀ ni ànábì náà máa wé láwàní àwọn lárúbáwá máa wé láwàní wọ́n fi sọ̀tọ̀ ni tòkè wá sí láwàní tí èèyàn wé tí èèyàn wá bí aṣọ bí ọ̀pá márùn-ún tí wàá fi wé láwàní tí ó gbé gbogbo eré wàá fi rárá o kì í ṣe eré eléyìí so láwà ní níwọ̀nba ní pélébé tí ó wé torí so òun náà ni naam wọ́n wá ní wàhíyá máa yọ amam bihi ras níta àgbàlẹ́ pẹ̀lú ìmáàmá òun náà níta àmọ́ fi ń wé orí wa wọ̀lùkà wọ̀rọ̀ àlẹ́ yìí táwa ti kí ni àwa kàlẹ́ orí wa òun náà làpè ní láwà ní wàdàlílù alàdáàlìkà ìtọ́ka lórí eléyìí òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tó wà ní sahih muslim حديث المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مسح على عمامته وعلى الناصية والخفين ولا النبي صلى الله عليه وسلم قلوا يا النبي صلى الله عليه وسلم النبي واسكني النبي وفوقع النبي صلى الله عليه وسلم فوقع كنا بقرره لا وعنيه wàhálà náà fìyà ti wọlé kò fẹ́yìn ó sì fọwọ́ pa wájú eré báyìí ẹ́n anáfìyà láti wájú eré báyìí ànábì sallallahu alaihi wasallam ó fọwọ́ pa abẹ papọ̀ mọ́ láwàní rẹ̀ ó tún mọ̀ pé kí ni ànábì ò bọ́ láwàní lórí àdìsí tó lálàáfíà ni eléyìí ló tọ́ka fún wa wípé ó lẹ́tọ̀ọ́ fún wa láti kíni láti fọ́ pa láwàní nígbà tó bá wà ní orí yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith miin náà tó tó wà ní sahih muslim bẹ́ẹ̀ tó ní annahu masaha ala al-khuffayn wal-khimar ó lá anábì sallallahu alayhi wa sallam anábì fọwọ́ pa kókò méjèèjì wal-khimar pẹ̀lú al ń bì òun náà ní kíni al-imama láwàní nítorí pé orí náà lọkùnrin náà ó ṣe kíni òun ni ó da ìmáàrún yẹn bò òun náà ni ó wé láwà ní ẹtí so orí náà lọkùnrin ó ṣe kíni òun náà ni ó da ìmáàrún yẹn bò so ó ní anabi sallallahu alayhi wa sallam ó fọwọ́ pa méjèèjì wàlmásù alayha laysa lahu waqtun muhaddad káwá fọwọ́ pa láwà níyì eléyìí ò lásìkò kan tí a gbé kalẹ̀ fún nínú ṣẹ̀ríà islam wàlákin law salaka sabila فلم يمسحها إلا إذا لبسها على على طهارة وفي المدة المحددة للمسح على الخفين لكان حسنا àbá nílò sọ ààrẹ nìkan iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam ní dédé àsìkò báyìí ni àmọ́ téèyàn bá gbé ìdájọ́ ìfọwọ́pakúfì náà lé àbá ní èèyàn kó lákòótánù èèyàn kó ìdájọ́ yẹn lákòótán látara pé kíni kéèyàn ó gbìyànjú láti ṣe pé èèyàn lálù àlá síwájú kó tó wé láwà ní ìtórí kò sì pé yóò padà wá fọwọ́ pa á nígbà tí ó bá fẹ́ sálù àlá kéèyàn sì kéèyàn tó wá lò pé tó bá jẹ́ pé èèyàn bá wà nílé kéèyàn ó lò lọ di ọjọ́ kan tẹ́yàn bá wà ní àjò kó di ọjọ́ mẹ́ta wọ́n ní tẹ́yàn bá ṣe bẹ́ẹ̀ òun ni ò bá ti dáa jù láti ṣe kíni láti fi tẹ̀lé ìdájọ́ alimọ́sọ́ alẹ́ lọ́kùnfẹ́ yìí sanabi sọ̀rọ̀ àwọn àlọ́ àfáwa ní àmà khìmáàrù lìmárìá ó ní ẹ̀rí khìmáàrù obìnrin tóbìnrin bá wọ̀ ẹ́ tóbìnrin wọ̀ tó fi látòkè tó fi bo eré rẹ̀ látòkè khìmáàrù yìí ó ní wàhúwá máa yòókà fi bí i ràṣàhà òun náà ní tóbìnrin ó fi bo eré ẹ̀ pàlẹ́ àwòlá àlàtàmùsàhà àlẹ́ yìí ó ní tó dáa jù òun náà ní kíni òun náà ní kóbìnrin ó má fọwọ́ pa ó má fọwọ́ pa orí ẹ̀ illa idha kana hunaka mashaqqatun fi naz'ihi àyàfi tó bá jẹ́ pé wàhálà kan yàrá ìnira kan yóò rí ìnira kan látara pé kíni látara pé tó bá fẹ́ sí i lórí ara rẹ̀ bóyá ìnira kan wà bẹ́ẹ̀ fún ojú bá wọn nísìnyí àwọn lè má rọdí ní ti rọ àti àbí jẹ́ pé àárẹ̀ ó kan ti ń dààmú ẹ̀ lórí bóyá ó ní kan lórí ìdìyàn àbá àárẹ̀ kan wà àbí láti lóun ó bọ kíní yẹn lórí àwọn náà rí dáàlì ká àbí tó jọ bẹ́ẹ̀ nínú àwọn kan tó lè máa ń sèyàn lórí walau kana ar-ra'su mulabbadan bihinna aw ghayrihi fayajuzu al-mashu alayhi tó bá yẹ pé obìnrin ó bá wá pé pé làálì bá fi làálì sí orí ẹ̀sìn bá mi sìn al tó fi ṣe kíni pé ó fi dá irun rẹ̀ ni lápèjúwe bẹ́ẹ̀ ó léwu lérí ó wá fi àṣìná ó wá fi sórí ẹ̀ ìgbàláyè wà fún anú ìṣẹ̀lẹ̀ Islam téèyàn bá wu ewu lórí láti dá ìrẹsì kọ́lọ̀ míì tó bá ti yàtọ̀ sí kọ́lọ̀ dúdú èèyàn lè fi sí brown ẹ̀dí bá mi èèyàn lè fi láàlì èèyàn lè fi ṣe tí ó ṣe é di kọ́lọ̀ ewu yẹn sí kọ́lọ̀ míì àmọ́ kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ dúdú òun náà nìkan ní sẹ̀ríà islam yọ kó mẹ́fún wa pé a gbọ́dọ̀ ṣe ń kọ́lọ̀ dúdú o torí ìdí ṣe ń kọ́lọ̀ dúdú ní ìsìn ẹ̀sán jẹ́ ní báwọn èèyàn wọ́n tún wá mọ̀ rò pé bóyá ọmọ kékeré lèèyàn wọ́n mọ̀ rò pé bóyá ọ̀dọ́ lèèyàn ẹlòmí olùfẹ́ fẹ́ àwọn oníṣẹ́ wájú lóhùn pé ojú wájú kóhùn ti nínú funfun ọwọ́ alọ̀ lè dá irun rẹ̀ irun wá dúdú irun gba gbogbo ẹ dúdú irun mú dúdú irun erí dúdú ọwọ́ alọ̀ lè fẹ́ àwọn wá rò pé ah, ọkọ̀ tó ń fẹ́ ó yọ̀ǹgì kò dàgbà nígbà tó padà wá yá tó wá padà délé torí pé bàbá wẹ̀ ó bá rí i pé irun funfun bẹ lérí bá tó eléyìí ẹ̀sán jẹ́ ní ọmọ wa bẹ̀rù sẹ̀ríà Islam òun náà ló fà sáà náà sọ pé ká má lu dúdú láti ṣe kíni láti fi dá irun gbà àbí irun tí ó bá ti wu ewu nàá so àbá ní lèfèèlì nàbí sallallahu alayhi wa sallam nítorí pé àárí ànábì sallallahu alayhi wa sallam dáa nàbí ṣe kíni tó fọ́ pa ó fọwọ́ pa láwàní rẹ̀ òun náà ni wà umuman taharatu ra'si fiha shay'un min at-tashhil wa at-tayfir ala hadhihi al-umma wọ́n sì ń taba tún wò á rí pé ìmára eríhun ìmára erí ní tiẹ̀ ó wà nínú kankan tó yẹ Allah subhanahu wa ta'ala ó ṣe kí ni ó ṣe dẹ̀kun fún wa bẹ́ẹ̀ ibi ìmára erí ẹ rí pé erí ní sinú gbogbo àwọn ara tó kú gbogbo ẹ̀ á fọ ni àmọ́ tó bá débi erí kíláàsì á fọwọ́ pa ni àtẹ̀ nídìí ká gbọ́n omi tó rí bàtà bá bẹ̀ fi máa tó Allah subhanahu wa ta'ala ṣe kíni ó ṣe ìdẹ̀kùn fún wa mẹ́ tó látara ìdẹ̀kùn tó ṣe fún wa mẹ́ ń tá a bá ti wá fẹ́ rí nira kan látara pé a fẹ́ pa orí àbí a fẹ́ bọ́ aṣọ tó wà lórí wa tá a fi pa orí ìtàwé pé nira kan wà bẹ́ẹ̀ ká fọwọ́ pa nǹkan yẹn ó lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀rí Islam lórí pé al-mashaqqatu tajlibu at-taysir tí ìnira bá ti fún bá ti fẹ́ mú ìyànnu sẹ̀ríà àtẹ̀lé ògbé nǹkan kan wá tí ó fi kíni tí ó fi mú ìrọ̀rùn wá fún yàn tí ìnira yẹn tí ó fi ní kíni tí ó fi ní báyàn so eléyìí òun náà ni ìgbẹ̀yìn ìdájọ́ tó wà fún kéèyàn fọwọ́ pa kókò méjèèjì nínú sẹ̀ríà Islam so pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala tó bá ti fẹ́ jọ á bọ̀ sí báàbù míì ó jẹ́ kó náà ní báàbù ẹlẹ́ẹ̀kejì albáàbù sáà á sọ̀rọ̀ nípa ìwẹ̀ ìwẹ̀ ṣẹ̀ríà àwọn tó lẹ́bi tó di túláàsì fún wa ká wẹ̀ àwọn ibi tó jẹ́ pé súnà ní ká wẹ̀ àwọn àwọn tó jẹ́ bá a ṣe máa wẹ̀ gan tó jọ́ náà yẹn wẹ̀ kí ló ba ìwẹ̀ kí ló bá wẹ̀ jẹ́ kí ló sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà yẹn fún wa gbogbo àwọn kan wọ̀nyí òun náà ni á ṣàlàyé lábẹ́ báàbù yìí pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá di jọ́ mẹ́jọ abi allah subhanahu wa ta'ala ko za su alifin akwai yin wa ko bai sai wani lauyi da nabi sallallahu alaihi wasallam إنه ولي ذلك والقدر عليه نعم السلام عليكم نعم نعم Thank you. Ismail Mẹ́rin Ismail Mẹ́rin kìí sábà súnmọ́ mufti Ismail Mẹ́rin mufti Mẹ́rin kìí sábà súnmọ́ náà wọ́n fídíò wọ́n fídíò fọ́tò ara wọn àbí fọ́tò mọ́sálásí fọ́tò ah, mọ́sálásí fídíò ni àlè fídíò ni ló fà kí o tó òun náà gbọ́dọ̀ dá. náà ó yẹ kó. tí ó máa rìn lọ sí mọ̀nìgbà àbí yóò dùn ó lójú kan ṣé fọ́tò máa rìn fọ́tò máa rìn lọ ní máa rìn bọ̀ ní. <laughs> ẹ jẹ́ kí n dáhùn ẹ dáhùn béèrè rẹ̀ ìbéèrè tó béèrè ó ńlá nígbà tá à ń sọ̀rọ̀ nípa bídíà apin bídíà sí alìbídíà tó ìdọ̀fíyà wọ̀lìbídíà tó alìhàkìkìyà so àwa sọ̀rọ̀ nípa mọ́tò a sọ̀rọ̀ nípa ọkọ̀ ojú omi pléènì pé alélẹ́yìn ò sí nínú bídíà so ó dà pé níté kan wà tí ó dà pé oníbèrè ò gbọ́ yí dáadáa nípa ọ̀rọ̀ yẹn alìbídíà tó ìdọ̀fíyà wọ̀lìbídíà tó alìhàkìkìyà níta àgbàlérò pẹ̀lú ẹ̀ àlùbídàtú àlìdọ̀fìyà òun náà ni nǹkan kan tó yẹ pé òun bẹ nú ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn èèyàn wá fi nǹkan kan kún kí ìsara rẹ̀ lápèjúwe nísìn káfẹ́ zikiri kánájì Allah subhanahu wa ta'ala ń bẹ nú ẹ̀sìn tẹ́lẹ̀ káwá fi àwọn nǹkan kan míì kún báyá ká máa lo tẹ̀sùbáà nísìn àbí lápèjúwe ká máa wí papọ̀ lóhùn kan káwájọ kóra wájọ eléyìí ń bídà tún ìdọ̀fìyà wọ́n ti lẹ bídíà papọ̀ mọ́ nǹkan kan tó lẹ́yìn tẹ́lẹ̀ nínú ẹ̀sìn àwọn àmọ́ àwọn kan bẹ níbi tó jẹ́ pé bídíà tún àtìkì ìyá owó tí ẹ̀ nípìnlẹ̀ rárá nú ẹ̀sìn tẹ́ lè dá padà síbẹ̀ ẹ̀sìn báwọn níbi gẹ́gẹ́ bí bídíà mọ́wúlídì lápèjúwe tó mọ́lídì ànábì sallallahu alaihi wasallam ní ká tẹlẹbíṣì mọ́lídì ànábì sallallahu alaihi wasallam kò ní kankan nípìnlẹ̀ òun gangan fún rẹ̀ lódìdí òun náà làdáadáa lẹ̀ òun náà ló fà tábàrẹ́ ti ṣe zikiri nísìnyí nítorí fún adábídọ́sì ìdọ̀fíyàmà tẹ́bá yẹn ti ṣe zikiri tí wọ́n á wí papọ̀ lóhùn kan àwọn tẹ̀sí bá lọ́wọ́ ẹ̀ ní sọmú kó má ṣe zikiri ma ìtẹ́ sọ fún ni pé kó já nǹkan tó jẹ́ bí díà dànù lára rẹ̀ tí a kò nídìí oṣù ẹ̀ máa fi tẹ̀sí bá fà kò nídìí kó kẹ́ kóra yọ máa pariwo máa dá sí ìrìsè á já bí díà tó ṣe kí ni tó wà ń bẹ̀ kó eléyìí ṣẹlẹ̀ nígbà yà nàbì sallallahu alaihi wasallam tí arákùnrin kan á pè ní Abu Isra'il ó dúró nù ń gbàwẹ̀ ẹ́ olóhùn ní bọ́ síbò

lẹ́bẹ̀ náà ni a rí hadith asar abubakar tó náà wọlé bá arákùnrin arábìnrin kan kí ó sọ̀rọ̀ wọ́n ní kí ló ṣe ó ní kó sọ̀rọ̀ ní pé gírísè bá dà ní wọ́n ní ah islam ti ṣe kí ni islam ti gbé bí eléyìí sọ̀rọ̀ kó máa báwẹ̀ rẹ lọ àìbáwẹ̀ ọ̀rọ̀ nínú islam kò mú fẹ́ kó yé pé irú àwọn nǹkan wọ̀nyí nísìnyí ẹ rí i pé ó nípìnlẹ̀ ẹnu ẹ̀sìn wọ́n kàn wá fi àwọn nǹkan kan kún un àwọn tó wá kún un láyọ̀ dànù bẹ́ẹ̀ àmọ́ tá wo mólídì nísìnyí ẹ rí pé mólídì kò sí kí ni kò ní pilẹ̀ kankan nínú ẹ̀sìn ipe ọjọ́ o àti ọ̀há ẹgbẹ́ rí bóyá àwa sọ tábì wá kọ̀ rẹ̀ tìyàn pé ní bẹ́ẹ̀ ṣe ń ṣe òun oníkẹ́ má ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ bá wọn nìkan sẹ́yìn pé kò ní pilẹ̀ kankan fẹ́ padà sí táwọn sọ pé àkàkọ̀ rẹ̀ ti bí wọ́n ṣe ń ṣe òun náà ló bá tó pé kọ̀ rẹ̀ ti pé ní tí wọ́n ń bẹ̀ ò dáa òun gẹ́gẹ́ fún rẹ̀ ò lẹ́rìí nínú ẹ̀sìn ìyàtọ̀ wọ́n lè àwọn amápèjúwe wa àwá sọ̀rọ̀ nípa pé ibi tí mo ti sọ̀rọ̀ nípa sàyé àrà nípa mọ́tò ní lórí kútùbà òun náà ni pé bídíà taríhun bídíà méjì ni àlùbídíàtú àdìníyà wàlùbídíàtú dùnìyàwíyà àwọn àdádálẹ̀ kan bẹ tó jẹ́ pé tẹ̀sìn ni àdádálẹ̀ inú ẹ̀sìn bá a ṣe ṣe nǹkan ayé bá a ṣe lo nǹkan eléyìí ń bídà tó ń dùnìyàwó ìyá innovation nínú nǹkan ayé ni tó jẹ́ pé ọ̀nà téèyàn bá gbà lò ó sí òun náà ni yóò dìtámì irú ẹ̀sán téèyàn ó gbà àmọ́ àpèjúwe mọ́tò wa mọ́tò nísìnyí lóòótọ́ ànábì ògùn mọ́tò àmọ́ nǹkan ayé ni ànábì sallallahu alaihi wasallam ànábì gun tí wọ́n máa ń gùn nígbà ogun ràkúnmí ogun kẹ́tẹ́kẹ́tẹ́ nínú àwọn nǹkan tó máa ń gùn nínú àwọn wàtá ìlú náà àwọn nǹkan tó yẹn máa ń ti ń sáàbù láti kan lọ síbi kan. àyà sí ìbẹ́nu alukur'an náà sọ pé Allah subhanahu wa ta'ala ti sọ kalẹ̀ fún wa pé wal khayla wal bighala wal hamira litarkabuha wa zina wa yakhluqu ma la ta'lamun. Allah subhanahu wa ta'ala ní al ó ní ẹṣin wàlbìgáàlà àti zibra ìbáka wàlhàmìrọ àti kẹ́tẹ́kẹ́tẹ́ lìtẹ́rìkàbù ha ó wà fún tẹ́ẹ̀mà gòní wà zíìnà ó sì wà kọ́sọ̀ wáyà lókùnmọ́ àlàtà àlàmún Allah subhanahu wa ta'ala òun tún wá sí kíni òun tún dá wọn nǹkan míì tẹ́ẹ̀mà ẹ̀wù gbàtàyà kọ̀ọ̀yà ti sọ̀kalẹ̀ lẹ́yìn gbà wọn ni mọ́tò eh, kẹ̀kẹ́sẹ̀ dé lẹ́yìn gbà wọn ni mọ́tìnì dé lẹ́yìn gbà wọn ni mọ́tò dé lẹ́yìn gbà wọn ni ẹ̀rọ gínáwókọ̀ eh, rẹ̀ sẹ́ẹ̀lì gbogbo eréṣiríṣi ni wọ́n dé ṣípù dé bàálù dé gbogbo ẹ̀ pátápátá gbogbo tí máa ń dé tó jẹ́ pé àáfin sí ìrìnàjò láti ìkẹlọ síbi kan ni ẹ̀fún kẹ̀kẹ́ máa wá náà tó ti dé so eléyìí ní ti gbogbo yóò máa kó sábẹ́ kí ni wa yakhluqu ma la ta'lamun ọlọ́run tún dá wọn tí ó tún dá wọn nǹkan míì táà sí mà so gbogbo àwọn mọ́tò tá a wá rí nìsín àti gbogbo àwọn kan tá a kàkà lẹ̀ yìí nìsín àti spíkà tá a mú lọ́wọ́ yìí òun gángan fúnra rẹ̀ kì í ṣe ìbádà ẹ lè wọ mọ́sáàsì ìsìnkẹ́ mú spíkà lọ́wọ́ kẹsì máa rò pé mo ṣe mú spíkà yìí lọ́wọ́ nìsín ìgbàládà ó dìgbà tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ bá fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá fi sọ àbẹ́ ẹ̀ fi ń pèsè lọ síbi kìnnì kan òun ni ó mọ̀ sí kìnnì òun ni ó mú yín gbalada kì í ti pé ẹ̀kan mú spíkà lọ́wọ́ tẹ́yìn bá mú spíkà lọ́wọ́ sí máa ń sọ̀rọ̀ tí ò dáa tí ń bú ẹ̀sìn àbí wí nǹkan kan tí ò bẹ́sìn mu pẹ̀lú síkà rẹ̀ àbúmú síkà yẹn fi ń kọrin ẹ́n so eléyìí nísìnyí yóò máa gbẹ̀sẹ̀ látara pé kíni látara nǹkan tí ń fi síkà ṣe so eléyìí wàsá ìlú ni wọ́n ń pè ẹ́n àtẹ̀gùn ni àtẹ̀gùn ni lọ síbì kan òun gẹ́gẹ́ fún rẹ̀ òun kọ́lẹ̀ sí mo rò kó ti clear báwọn tọ̀ ẹ wá mẹ́nu bọ̀rọ̀ fọ́tò ipe fọ́tò yíyá ipe tí ó bá ti mú kí mọ́tò àbí kíná gbórúkọ rẹ̀ àbí píkà ẹ̀dìbà nìsí bó ni fọ́tò náà ṣe wọnú ẹ̀dìbà nìsí nínú nǹkan ayé bẹ́ẹ̀ mo ti bá gbọ́ yí dáadáa pé àti pé àwọn ẹlòmíì àwọn àfáà mi náà máa ń ya fọ́tò so káfà mi máa ya fọ́tò òun kọ́lẹ̀ rí fún wa nínú ẹ̀sìn ẹ̀sìn nìsí torí pé ara àwọn àfáà mi bẹ̀ tí wọ́n ṣe zìnà àbí kò sí ni ọ̀dà tí ò bá sí arínú àwọn sàbí ànábì tó ṣe zìnà nínú àwọn sàbí ànábì ni ó ṣe zìnà ṣé bó ṣe wá ṣe zìnà òní sí a lè sọ pé ṣebí sàbí ànábì ṣe zìnà zìnà ti dẹ̀tọ́nù àbí kálápà kan káwárí kó mutí nìsín àbí wá lóun fọtí lóṣẹ́ káwárí ṣe bá gbà alágbájá náà máa ń rọtí máa ń mutí pé ọtí náà ti dẹ̀tọ́nù láéláé nítorí pé kí ni a ti rẹ́ẹ̀rí nípìnlẹ̀ tó ń sọ fáwọn pé nǹkan wò dáa ẹ̀rí wọn làwọn máa bá lọ ṣètánì ló dá ẹni lọ́nà báwọn òun náà mọ̀ pé kò wá dá lọ́nà tóbi lọ kíni tóbi wá lè kó síbẹ̀ tó ìmọ̀ ń ṣẹlẹ̀ ń bi ọ̀rọ̀ fọ́tò náà ẹ lè rí àfáà mi náà tó ya fọ́tò ẹ sì lè rí ẹlòmíì náà tó yẹ pé bóyá òun kọ́ ló yá gan àwọn kan ya fọ́tò rẹ̀ kò mà wọ́n mà ń bẹ dáadáa náà àwọn apáàtì wọ́n ti kọjá lọ náà àwọn apáàtì tó bá yà àwọn fọ́tò pé òun ni ó ṣèṣì rẹ̀ tó bá fi jọ gbéjà sí àmà tó bá àwọn èèyàn fọ́tò èrò lè pọ̀ káwọn mọ́mọ́ káwọn kẹ́lẹ́mì ti jẹ́kí ni ó ti gan fọ́tò so ẹni tó bá yà ní ìsìn tó gbé káàkiri òun ni ó gbẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀sìn bá wọn nìyí so ìyàtọ̀ wà láàrin fọ́tò àti fídíò ìyàtọ̀ wọn ò jọra wọn nítorí pé sẹ́ẹ̀dì fídíò tẹ rí wọn òun náà dà gẹ́gẹ́ bí wàsílà ni bí akasọ ni láti fi débì kan ìṣe yẹn bá fi fídíò òun náà ṣe ẹ̀sìn báwọn nísìnyí òun náà ni ó di sáàmì kí ó mú wá nídàájọ́ tí ó yàtọ̀ sí fọ́tò lápèjúwe nísìnyí èèyàn bí èèyàn wọ́n fídíò lẹ́kṣọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wá àtìkà nísìnyí àbí wọ́n sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ká àbí wọ́n kọ́ èèyàn bóyá bí èèyàn ṣe máa ń wẹ̀ kú àbí wọ́n ṣe fi níkan gbogbo àwọn nǹkan ẹ̀sìn báwọn wọ́n wá fídíò rẹ̀ táwọn èèyàn wò irú eléyìí nísìnyí ní téèyàn fi fídíò òun ṣe òun náà ní ìdájọ́ òun bèsè lórí kẹ́yìn wá lẹ́lòmí náà tó wá fídíò ṣe fídíò míì náà nísìnyí ó wá gbé fídíò òhù obìnrin àbó fídíò bí sáṣe mutí àbáwọn náà ní ránù ní wá ṣe kíni ní fídíò báwọn irú eléyìí n lo fídíò fún òun náà nìkan tí ò dáa ìyàtọ̀ wà láàrin wa fọ́tò ni pé pé ni ẹ fídíò ń lọ ni fọ́tò ojú pa ojú kan ni a sì rí ẹ̀rí látọ̀dà Nabi ṣe pé anabi sallallahu alayhi wa sallam ibòmíì anabi ni kullu musawwirin finna anabi ni gbogbo ayàwò náà pátápátá inú náà ni wọ́n wà tó wá dijọ́ gbé dàrí fìyàm anabi ni gbogbo ẹ àwòrán kọ̀ọ̀kan tí wọ́n yà wọn Allah subhanahu wa ta'ala wa zikini yóò wá ní kí wọ́n fẹ́ mi kí wọ́n la ẹfẹ̀ bíbí la wọn wà á láti fẹ́ mi sí la tó wá dijọ́ gbé dàrí fìyàm náà ni ari hadith anabi sallallahu alayhi wa sallam tanabi ni àwọn malaika àti àmàlàkà yìí wọlé tí ajá bá wà àbí tí mọ́tò bá wà àrí hadith ànábì bẹ́ẹ̀ tọ̀ àwọn àrífẹ́ àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n gbọ́ tí wọ́n ń pè ní fọ́tò yìí yé sí báyà nǹkan tó bá lójijì tó bá ní èjìjì bí èrè ẹ̀sìn báyà ní ibi tátù tó léèrè tó lójijì wọ́n fẹ́ gbọ́ yé síbẹ̀ látara pé kí ni ìpìlẹ̀ fọ́tò gangan mi tó ti wá òun náà ni láti gbà ayé anabi nuhu alayhi salam àwọn tọ́lọ́run náà anabi nuhu sí ó jẹ́ pé látara ibi tẹ́ bọ́ ti bẹ̀rẹ̀ òun náà ni pé kí ni àwòrán èèyàn rẹ àwọn èèyàn rẹ nu wọn wọn wá mọ wọn wọn mọ wọn bí ìgbà kan ṣe rí wọn gbé kalẹ̀ sáwọn àyíkọ̀ kan káwọn fi rántí káwọn fi rántí iṣẹ́ tán jẹ́ fáwọn nígbà tó fi wà láyé nígbà tó padà yá sìtáni padà tàn wọ́n wọ́n padà fi wọ́n bẹ̀ lọ́hùn nígbà tó yá táwọn yìí ń lọ sìtáni tàn wọ́n wọ́n padà wá jọ́sìn fún wọn gàgà ìpìlẹ̀ ibi tó ti wá nù làwọn míì fi wá sọ pé ajẹ́pẹ́ tó lójijì ni a máa rí nígbà yà nàbí sallallahu alaihi wasallam gan tó jẹ́ pé ń bẹnu àdìsí Aisha radiyallahu anha tí Aisha gbà wá àdìsí náà lálàáfíà tí ó ní ànábì sallallahu alaihi wasallam dé ìjọ kan ànábì abá tó ń ta awẹ̀rẹ̀ kọ́tìn òun ta tó jọ́nà tó jẹ́ pé àwòrán bẹ lára kọ́tìn yìí ó lànàbì pé ah, òun ti wá rí pé eh, ànábì ti bínú sí nǹkan tó ń rí yìí o kánábì rí yìí o òun wá yọ ọ́ kó bẹ́ẹ̀ àwọn wá gé wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn wá fi ṣe kílò so eléyìí náà ní sìn kìí sáà ṣe eré kìí ṣe tó lójijì nǹkan tí wọ́n yà náà ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a sì rí pé àwọn tí wọ́n yà wòran àwòrán tí wọ́n yà sára sí Kaaba nígbà tí anabi sallallahu alaihi wasallam tí anabi tó padà sílùú Maka anabi ní ká bẹ̀rẹ̀ sí pa gbogbo ẹ̀rẹ́ ó ní ká pa gbogbo àwọn àwòrán tí wọ́n yà sára sí ni sára kábà nígbà tí pé wọ́n máa fi wọ́n máa bọ ẹ̀fọ́n ṣe bọ́ ń gbà wọn. so irú ká nígbà táwa ń sọ̀rọ̀ àwòrán yìí nísìnyí àwọn kó náà kó sínú ìdájọ́ àrọ́mù ni nǹkan tí ò lẹ́tọ̀ọ́ gbogbo tó bá wá jẹ́ àrọ́mù ni ṣẹ̀ríà Islam òun náà ni dọ̀rúrọ̀ máa wọ̀ òun náà ni túláàsì máa wọ̀ necessity túláàsì ni máa wá wọnú ọ̀rọ̀ fọ́tò òun náà ni bíi lápèjúwe bóyá èèyàn fẹ́ wọlé ìwé nìsín wọ́n bóyá yẹn fẹ́ ṣe dábàá lazẹ̀ nísìnyí wọ́n ní túláàsì ó gbọ́dọ̀ fún pásítọ̀tù wa bóyá o fẹ́ lọ hajj nísìnyí wọ́n lọ gbọ́dọ̀ fún pásítọ̀tù wa eléyìí ń túláàsì ni so ke ó yàtọ̀ sí ìkéyàn ní a mo fẹ́ yà kí n máa fi rántí nígbà a fi wà ní sangóde kí n máa fi rántí nígbà tá à ń ṣe ìyàwó kí n máa fi rántí nígbà tá à ń ṣe kíní gbogbo ìtọ́wá ti ní ti pẹ̀lú àwọn eléyìí haram ni nítorí pé túláàsì ò mú yàn bẹ́ẹ̀ túláàsì olówó àmì o fẹ́ ṣe ìyàwó o gbọ́dọ̀ ya fọ́tò o ń kó ma o fẹ́ ya fọ́tò ẹ ó ṣe eh, bídíà ó ṣe àdádálẹ̀ ó ṣe mọ́wúlídì àbóṣọjọ́ bíi tiẹ̀ gan ó gbọ́dọ̀ ya fọ́tò ó wà kó ṣe káàkiri fèrè kíláàsì olówó àmẹ́ kí ni ìnira tí ó kó bọ tó bá yà òun náà ló ti mọ̀ pé eléyìí wò sí kíláàsì ibi eléyìí ibi tí ti kíláàsì wà ni pé ìnira pé wọ́n lè má gbà ọ́ sílé ìwé ìnira pé o lè má láǹfààní láti máa wa mọ́tò tó bá ń dábàá lásẹ̀ ìnira pé o lè má ráyè lọ mọ́ká kó o lè ṣe nǹkan tó rọ̀yàn ọ̀nà ìyànú ẹ̀sìn ó wà mbẹ ó wà níbi passport òun náà ní sẹ̀dá ìsáhùn fi yọ passport nìkan kalẹ̀ fún wa so kò lẹ́tọ̀ọ́ kí ìyẹn máa ṣe kíni kó máa yá débò pé ẹlòmíràn tó wá gbé kọ́lé so inú aburú tí wọ́n ń ṣẹlẹ̀ ń bi fọ́tò tó ṣẹlẹ̀ ń bi lọ́jọ́ kìíní àná níbi eléèrè àwọn eléèrè dé ní tí wọ́n ń ṣẹlẹ̀ láyè sí náà àwọn ẹlòmíràn gbé fọ́tò ẹni tí wọ́n pè ní ṣéwù wọn wọ́n pè láfa wọn wọ́n máa yá káàkiri àwọn náà sáà rí gbogbo ẹ̀ mo ti wọlé ẹnìkan rí tí mo ti bá tó jẹ́ pé fọ́tò ibi tí máa ń sàdúrà báyìí fọ́tò Ibrahim Niyass gbàgàdà báyìí ó ti gbé sí kíbla ibi tí máa ń jòkó ibi ilé àdúrà rẹ̀ tó lóun kírètì sínú ilé rẹ̀ ó sì gbé síbẹ̀ so irú eléyìí o bá pè é gan kí ni ìtumọ̀ rẹ̀ ibi tó ti ń bẹ fọ́tò yẹn wọ́n so kọ́rùn wọ́n mọ̀ so mọ́ ọmọ kékeré wọ́n so mọ́ lọ́rùn kí ni ìsúnmọ́ ti tó máa ń sọ sọ bá ọmọ lọ́rùn kó bàa máa sọ ẹlòmí ò lẹ́ẹ̀ máa ra mọ́tò rẹ̀ ẹlòmí ò lẹ́ẹ̀ máa àbáwọlé rẹ̀ ẹbọ tí ń ṣẹlẹ̀ ń jọ́kìnrin àná tí wọ́n fi kọ́ fún wa pé ká má ṣe irú rẹ̀ náà ló wá dáyé lónìí báwọn dúrópẹ́ bọ́ ni kéèyàn láwòrán ẹnìkan kó fi sára kó jẹ́ pé èèyàn ní ìgbàgbọ́ pé yóò mọ protect yàn àbí tó wà lára yẹn ó láǹfààní kan tí ó mọ ṣe fún yàn ẹbọ ni ipa nǹkan mí ìpapọ̀ máa wà subhanahu wa ta'ala ni èyí gbọ́dọ̀ wá ronú kí ṣètánì wá tẹ̀yàn débi pé kò sẹ́ni tí ó lo fọ́tò mi nígbà tí ìwé kú jẹ́ nǹkan kan ẹ̀sì bá mi tẹ́lẹ̀ mi ò máa rò bẹ́ẹ̀ nígbà ìwé kú sàfà ìwé jẹ́ nǹkan dípò pé kò sẹ́ni tí ó lo fọ́tò mi so èyí ò mọ nǹkan tí ó tẹ̀lẹ̀ lọ́jọ́ ọ̀la kì í tún wá ṣe yí pé kí ẹ jáfa nìkan àwọn tí wọ́n jẹ́ fámìlì àwọn tó súnmọ́ èèyàn gan ẹ̀sì bá wọn nìkì ṣètánì lè gbàbẹ̀ wọlé sáwọn náà la gan ọkọ lè fẹ́ràn ìyàwó rẹ̀ débi pé ọkọ rẹ̀ tó ti kú yóò ti mú fọ́tò yóò ti mọ bí rọrí ìjọ tó bá rí kíní kan ní ti yóò mú fọ́tò rẹ̀ jáde báyìí ó ti máa wò ó yóò máa sunkún so gbogbo àwọn eléyìí ti gbogbo aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù ṣègbè sẹ̀ríà Islam ó fi kọ́ fún wa kò sí ìnira kankan àwọn tí èèyàn fọ́tò oníṣìí láti jọ ìkìlọ̀ sí wọn ní ògbá yé ni àbí nira wo ló mú wọn nínú ẹ̀sìn àbí nínú ayé so ó túmọ̀ pé kò ní à ní ìdí ẹ̀ rárá nínú ọ̀rọ̀ wọ ẹ̀sìn wa wallahu ta'ala a'lam naam aleyhi bí a ń rìn ẹ̀ mọ̀ẹ́ ìgbàgbé ìgbà méjì wájú lórí kọ́ mọ́jú ìgbàlá tí kíkọ́ máa ń rìn kan àrà lọ ilé ẹ̀ ìgbàgbé yẹn wípé ìlẹ́dọ̀ tó sọ̀rọ̀ ìbá mi sọ̀rọ̀ ṣé kí wọ́n ṣe wọ́n fi àbí kí wọ́n lè ṣe ní àkókò náà wọ́n ní mọ́ṣáláṣí tí sàárì bá wà ní iwájú ẹ̀ ẹ̀jẹ̀ báyìí ní ti kí ni ìdájọ́ ẹ̀ pé wọ́n wù mọ́ṣáláṣí ní àbí kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa ṣe sàárè sílé ẹ̀rọ àti tẹ́ lèyàn máa gbókù lọ ọ̀pọ̀lọpọ̀ sàárè ló ti di àtẹ̀mọ́lẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ sàárè ló ti di àtàn táwọn èèyàn yàgbé lórí ẹ̀ látara pé kíni látara ìfẹ́nu látara gidi táwọn mú pé ara wo ìbẹ̀rù gbókù lọ tẹ́ àwọn agbé òkú síbi kan tó jẹ́ pé nígbà tí ó bá yá ibi ìdẹ́ pé sàárè òun ibẹ̀ náà wọ́n máa gbé kó lé tí wọ́n ti máa yàgbé lágbàlá ibẹ̀ náà wọ́n máa tọ̀ lé lórí tí àwa fẹ́ràn ẹni òun apọ́n lẹ́nu àbá tabuku rẹ̀ so kágbé saare kágbé lọ sí iṣẹ́ kágbó ká lọ sìnkú títẹ́ òun ló dáa téèyàn bá wà lágbọ́yé ẹ̀ pé ó yẹ kéèyàn ó sìnkú títẹ́ ó padà wáyé wá mọ̀ pé àìdá ni kéèyàn ó sìnkú sílé irú ẹni báwọn ó yẹ kó ṣe nọ́ọ̀bù tó kọ̀bù kí wọ́n wú sáré òun kí wọ́n lọ lè fún un títẹ́ gbogbo tí wọ́n bá bá bẹ́ẹ̀ ẹni báwọn ó ti pẹ́ ni gbogbo wọn bá bẹ́ẹ̀ kí wọ́n lọ wú báwọn lọ́sì lọ́kó lọ kí wọ́n lọ tún sí títẹ́ kí àyè yẹ kó fírì ẹ àfi yọ wọn táwọn náà bá kú gbé àná lọbẹ ẹ ti bá wọn sí òkú nílé ó láyè rẹ àlàyé náà ní tiẹ̀ kéde pé ah, nígbà tó ṣe tiẹ̀ ló fi wáníkà gbé lọtẹ ẹ tóun náà bá kú ìkẹun náà ni ó gbó náà lọ sọ awárí iná sàárè ti bá wọn kéèyàn bá ní kápá ọyẹ kan wú sàárè yẹn kó bẹ́ẹ̀ ni wọ́n yẹ pé téèyàn bá ti wá ní kápá ni tó bá jẹ́ pé dàda ti wà tó ti kọ́fà kéèyàn pé dàrẹ́ ti sàárè òun náà ni kéèyàn kọjú sí yóò máa kírun so èèyàn lè máa kírun lọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣèrun torí pé a ti rí hadith kan tí anabi sallallahu alayhi wa sallam anabi ní anabi ní èyàn gbọ́dọ̀ kọjú sí kíblà pẹ̀lú tọ̀ àbígbẹ́ walakin ṣẹ́ẹ̀dẹ̀kú ha aw gharibu ha tí ẹ máa ń tọ́ àbíkí bá yàgbẹ́ anabi ní kí ẹ má kọjú sí kíblà ó sì má kẹ́yìn sí anabi ní kí ẹ ó ṣe kí ni kí ẹ kọ akọ́ ọ̀tún sí kíblà àdúgbò pàkó lè ṣe a sì rí inú hadithi mi ìṣẹ́yẹ́ pé abdullahi ibn umar olórí anabi sallallahu alayhi wa sallam níbi gàgá níbi níbi ẹ̀yìn fẹ́ǹsì kan nínú ilé níbi agbolé tánàbí sallallahu alaihi wasallam ń tọ̀ ó sì kọjú síbo ó sì kọjú sí ọ̀nà ó kẹ́yìn sí kíbla ó kọjú sí ibi tí kíbla kẹ́yìn sí tó eléyìí ibẹ̀ ni àgbọ́yé ti jáde lọ́dọ̀ àwọn olùmọ̀ ìpè ajẹ́ pé tó bá jẹ́ pé nǹkan kan ti kọ́ báyìí tó ti dí gàgá yẹn sí kíbla téèyàn bá fẹ́ tọ̀ èèyàn lè kọjú síbẹ̀ àbí kéèyàn kẹ́yìn sí àmọ́ téèyàn bá wà ní pápá tó gbé kankan kọ́ wáyàn kí bíláàlì yẹn kàn wò lọ tún kò sí kankan tó irú eléyìí wọn ìwọ́lọ̀ sí kíni kò gbọ́dọ̀ kọjú síbẹ̀ àbí kò kọ ẹ̀yìn síbẹ̀ tó hadith yẹn náà a lè lò lórí ìdájọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n bá gbé sàárè ìfẹ́gbẹ́ àti ní kápá láti gbé sàárè yẹn kú bẹ́ẹ̀ àti ní wó mọ́sálásí nítorí ẹ̀ àyàfi tó wáyé pé ní mọ́sálásí náà bá sìnkú sí lókù ẹ̀ ti bá òní yìí òní ò dáa so awu awu kò níbẹ̀ wọ́n lọ gbé sí kíná korokọ rẹ̀ ní sí ìtẹ́ so anabi sallallahu alayhi wa sallam ìdámọ̀ fẹ́ mẹ́nu bá wọn ò sin anabi sínú mọ́sálásí wọ́n sin anabi sallallahu alayhi wa sallam sínú léni yàrá aisha ní sin anabi sí gbogbo àwọn anabi ọlọ́run tí wọ́n bá kú ibi tí wọ́n kú sí náà ni wọ́n máa sin wọ́n sí àbí ti bẹ̀bẹ̀ wọn ebi òkú anabi kú níbi tó bá kú sí ibi tí anabi kú sí ibẹ̀ náà wọ́n sin sí nínú yàrá aisha ni àwọn náà àwọn tán padà wá jẹ́ olórí mùsùlùmí nígbà wọn àwọn ní nígbà tí wọ́n fẹ́ mọ́sálásí wọ́n fẹ́ mọ́sálásí débẹ̀ òun náà lọ́sùn fàájú jẹ́ kí ni wọ́n fi ra jama bí sàrẹ́ ànábì sallallahu alaihi wasallam kò ní ara bẹ̀ nítorí ṣẹlẹ̀ nu kìí ṣe pé bóyá inú mọ́sálásí ni wọ́n ti kí ni wọ́n ṣe ànábì sallallahu alaihi wasallam sí ah, wallahu ta'ala a'lam subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha